الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الثاني والثمانين ومئتين وعن أبي هريرة رضي الله عنه أيضا أن رسول الله صلى الله عليه وآله وسلم قال لا يحل لامرأة أن تصوم وزوجها شهد إلا بإذنه ولا تأذن في بيته إلا بإذنه وعن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وآله وسلم قال كلكم راع وكلكم مسؤول عن رعيته والأمير راع والرجل راع على أهل بيته والمرأة راعية على بيت زوجها وولده فكلكم راع وكلكم مسؤول عن رعيته متفق عليه وعن أبي علي طلق بن علي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال إذا ادعى الرجل زوجته لحاجره فلم تأته وإن كانت على التنور رواه الترمذي وقال الترمذي حديثا حسنا صحيح ọ̀rọ̀ àdìsí wọ́n sì sọ nípa ẹ̀tọ́ ọkọ lórí aya àdìsí alákọ̀ọ́kọ́ lórí وعلى تدعو أبو هريرة رضي الله عنه قال النبي صلى الله عليه وآله وسلم وأن لا يحل لامرأة أن تصوم وزوجها شاهد إلا بإذنه kọtọ sóbìnrin kan pèsè sòyàm kọkẹnuró láti sẹsì fún Allah nígbà tọkọ rẹ̀ sì ń bẹ́ńlẹ̀ àyàfi kó ṣe bẹ́ẹ̀ pẹ̀lú yọ̀ǹda rẹ̀. wala ta'zan fi baytihi illa bi idhnihi àti pé obìnrin ọ̀gbọ́dọ̀ gbà kẹ́nikẹ́ni ẹni yóò wọ wọlé ọkọ rẹ̀ àfi pẹ̀lú ìyànda ọkọ rẹ̀. ẹnì imáàmù Bukhari àti Muslim ni wọ́n gbé jáde ṣùgbọ́n gbólóhùn tí wọ́n kọ sílẹ̀ ń bì wọn náà ní gbólóhùn bá ti di bá àdìsí yìí nínú Sahih al-Bukhari àdìsí ń tọ́ka sí pé. ọ̀ràn yẹn ló jẹ́ lórí obìnrin kọjá ni tí ń gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu àti pípapá gan àwọn àṣelọ́lá ẹsẹ́ láwọn ẹsẹ́ tí kìí ṣe ọ̀ràn yẹn eléyìí tó ṣe ké ṣíṣe wọn lè kọ́ dínà akọkùnrin kọ́ láǹfààní àti lè jẹ gbádùn ìyàwó rẹ̀ obìnrin ọ̀gbọ́dọ̀ dáwọ́lé àwọn àṣelọ́lá àṣẹ bẹ́ẹ̀ àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọkọ rẹ̀ torí ẹ̀ ọ̀sùnyàm tí kìí ṣe ọ̀ràn yẹn kìí ṣe Ramadan obìnrin ló fẹ́ ṣe nítorí pé wọ́n fẹ́ẹ́ fi gba aláàdá lọ́dọ̀ Allah kẹbi siyam ọjọ́ àtìní àbí ti ọjọ́ alhamis àbúrò ti ọjọ́ mẹ́ta nínú gbogbo oṣù kọ́nà kó ṣe pé aṣúra dáṣúra ìjọ àárọ̀fà ọ̀nà lómìnir gbà lérò pé ń fẹ́ ṣe siyam rẹ̀ ọ̀sáyè fún obìnrin láti ṣe bẹ́ẹ̀ nígbà tí èsì pọ́kọ rẹ̀ ò sí nílé àyàfi kọjá pọ́ gbà yọ̀ǹda ọkọ rẹ̀ nítorí pé ẹ̀tọ́ ọkọ sí ìyàwó rẹ̀ òun náà ní kíkí ìyàwó kó ṣe tán ní gbogbo ògbà ní gbogbo ọjọ́ láti lè dọ́kọ rẹ̀ lóhùn lórí bùkátà tọkọ bá ní sí. tóbìnrin bá wá wà lọ́nà tó ṣe é pé ó ń bẹ́ ńlé àárẹ̀ ọmọ ẹsẹ̀ ìdíwọ́ kan ò sínú láti lè dá ọkọ rẹ̀ lóhùn ju pé òun lọ́lọ́ dáwọ́ lé nǹkan kan tí ó ka ọkọ rẹ̀ lọ́wọ́ dè láti lè súnmọ́ ní àsìkò kan pàtó kò gbọ́dọ̀ sí torí tó bá ṣe bí wọ́n fẹ́ gba ètò ọkọ dánù àyàfi kọjá pọkọ lọ́yọ̀ǹda fún. wọ́n ní ẹ sẹ́yìn àdáyà tí wọ́n lọ́kọ tán wọ́n á túmọ̀ sí àwọn òní láǹfààní láti fi àwọn àṣẹ sẹ́nu. àwọn ẹsẹ̀ tí jẹ́ àgànládá tí jẹ́ kárí ọ̀nà gbà láti rọ́nà lọ tó bá jọ́gbìn ìdàlùkìyàmá nítorí pé àbàtì lọ́kọ̀ọ̀kan rárá kò rí bẹ́ẹ̀ nítorí pé ìwọ pé ìwọ tó ń bá mójútó àwọn sọ̀làwátì àkókò márààrún rẹ̀ tó sì ń ṣe ṣìyàmù Ramadan. tó ń ṣe ń jí láti ṣe sọ̀láàtì lóru nígbà tí gbogbo àwọn èèyàn ti fẹ̀ kẹ́lélẹ̀ tí wọ́n sùn lọ tó ń ṣe ń tẹ̀ láti ọkọ rẹ ọ̀wọ̀ àlùjáná olú ẹlẹ́dàá rẹ bisalà bẹ́ẹ̀ lànà bẹ́ẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam sọ. torí àwọn nǹkan tí Islam ti là kalẹ̀ fún wọn pé tí wọ́n bá mójútó ṣíṣe irú wọn wọ́n jẹ́ sábàbí àti tètè rálẹ̀ jẹ́nà tiẹ̀ wọ́n ti wà tí islam ti là kalẹ̀. gbogbo wọn fẹ́ máa ṣe náfìlà tóyà wọn fẹ́ máa ṣe náfìlà kínní kan yẹn yóò máa tẹ̀lé àwọn nǹkan kan eléyìí tó ṣe pé wọ bóyá o ti fojú pàlàbà o ti fetí pàlàbà ọ̀ọ́ká kún kankan kọ́kùn ìwò ọkùn ìwò ni wọ́n máa gbà yọ̀ǹda rẹ̀ tó wọ̀ yìí náà. lẹ́nu àwọn obìnrin aláìlẹ́kọ̀ọ́ àwọn ẹjọ́ ọ̀fẹ́ wà àlìjánà rọrùn àmọ́ obìnrin bá fẹ́ wà àlìjánà rọrùn obìnrin bá fẹ́ ṣoríire ọ̀rọ̀ rẹ̀ sọ fọ́kọ rẹ̀ pé mo lánìyàn tó ní wá ń bì ọkọ rẹ̀ náà sì gbọ́dọ̀ tí ó máa ṣe yẹ kó pàápàá jùlọ ńgbà tó ti pé ń gbòògùn lánìyàn yẹn ọ̀gbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ kó fi lè bá a fi yọ wípé àágbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ ni ká tó gùn lánìyàn káyàn. gbàdé kúkú sí ọ̀rọ̀ àyàn kábà pé òun náà ṣe sùn wọn láti yóò sì tún ṣe wípé òun tún san gbèsè tó jẹ sẹ́yìn ni fi yọ ọkọ rẹ̀. mo fẹ́ san gbèsè rọmọbánà ti ń bẹ lọ́rùn mi yóò mà kó tó di pé ọ̀rọ̀ àgbàlẹ̀ gbogbo ilé Islam ṣe lófin torí pé wọ́n fẹ́ kọ dínà ìranù ìbàjẹ́ zina àgbèrè gbogbo àwọn aburúkú bá Islam fẹ́ dínà ìdí ni tó fi sọ fún ọ pé ìwọ náà lọ fẹ́yàwó ìwòkuwò tó wò tó wò ó ti tó ìṣekúṣe eléyìí tó ń ṣe orí búlọ́ọ̀mù bá ń bẹ̀ ìyàwó ni kò fẹ́. tọ́wọ́ náà sọ wá pé ìyàwó tí wọ́n jẹ pé a níyàwó bí aláìníyàwó Islam dínà lẹ́yìn. ìdí ìlú tó fi ṣe pé tó fi ṣe àwọn òfin oríṣiríṣi ọ̀kan nínú rẹ̀ lélẹ́yìn obìnrin ò gbọ́dọ̀ ragbálémọ lánìyàn láì jẹ́ pọ́ gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ lópin ìgbà táníyàn tó lòun níhùn kì bá ti ṣe Ramadan. torí ìgbàkúùgbà tóbìnrin bá lọ mú ọkọ yóò lè ṣẹ́rí padà lọ sílé lọ báyàwó rẹ̀ ìyàwó bá wá sọ pé ńlá nìyẹn tẹ̀wọ̀n kí ọkọ̀ dínà eŋti ọkọ tó fẹ́ mú lára rẹ̀ ọwọ́ á lè jẹ́ sábàbí tọkọ bá yẹra fún látàrí pọ́lọ̀ ńlá níyà tọkọ fi wá máa wá ntí ọ̀dà ká ti sọ pé gbọdọ sí ntí ọ̀dà ntí àwọn àsè tó ntí ọ̀dà òfin ní ṣẹlẹ̀ ṣíṣe ọkapa. ìyẹn ni pé iyawo tí ìyàwó rẹ ti lánìyàn tóbìnrin sì ti mú wọ kámẹ́bà wa sọ ọ́ wa lọ dẹni tí se máa ń ṣèlànà rẹ̀ ń jẹ́ tí wọ́n gbé léyìí bá ń òfin tí bá jọ wọn lójú tó pàtàkì lójú wọn tẹ́ẹ̀kì tẹ́lẹ̀ náà níyàwó rẹ̀ ọ̀lànìyàn bọ́lànìyàn alẹ́lẹ́ kúkú pàdé wọ́n ti bẹ́ jáde wọ́n ti fò jáde wọ́n ní kálukú wọ́n láwọn ń kínní kàkà yàwó òun bẹ ọjà ọkọ ń ń bí òun yẹ́wò ọba lè máa sọ́kọ lọ́kàn nípa ọ̀rọ̀ obìnrin. nígbà tó wà lẹ́nu sẹ́wọ̀n tí ọ̀yàwó ẹnìkan náà àwọn tó bá gbà lọ́mọdọ̀ tí ń bá wọn pa mi ní bíi bíríkìlẹ́yà lọ́lẹ̀ nìkan bá fi ń ti lọ́ọ́ mú lórí ta náírà wọ́n ti sọ fún kékeré sí pé tó rí ibi iṣẹ́ tó máa fajúro ní ní ó ká ni o màá tura ká àwọn òkè ọkọ wa ni. àfa wọn abá ti di pé obì obì mójú ẹ yóò ní kéle yàn ọbọ ọbì wọn máa tẹ lọ́yàn wọn máa fọ́ gbáǹdì n fẹ́ padà lọ sílé kama torí pé àwọn obìnrin wà available everywhere so ọ̀nà yóò ṣe gbogbo ẹ̀ má ṣe ojúmọ́ náà ni subhanallah akramakumullah a rí islam ń sa àwọn àlàkalẹ̀ yìí ní ìbámu pẹ̀lú àwọn àlàkalẹ̀ rẹ̀ tó ti wà tẹ́lẹ̀ náà wípé wọ́n kọ́rọ̀nà fi buyutikunna ẹ̀yin obìnrin ẹgbàlẹ̀ yín jókòó. nísìnyí obìnrin lóbìnrin kankan nu ilé obìnrin wa mọ bàbá padà délé ó di pílòmù ni. torí òfin tẹ́sí islam ṣe kọ́ takora rárá rárá ẹ̀yin nígbésí ayé yín tako islam. ẹ̀tọ́ ari láti ẹ̀pẹ́yàwó rẹ̀ ń bẹ́ ńtòsí lé ẹ irú àwọn àǹtà kókó àǹtà bàbá àwọn aníṣọ́ọ̀pù náà lára lé àǹtà provision lóbìnrin wa mọ́kọ́ lọ́wọ́ adé ó ti lọ látàgọ́ méjì àbọ̀ àlọ ìyá alágbájá yọjú sí mi gbàtí àyọjú lọ́wọ́ ni rí ọ ni ìbá ti rí tètè gbédè ọ̀rọ̀ àkọ́bùrú ẹ̀ sojú abẹ́ǹkù ọ̀rọ̀ àwọn fẹ́ rí ọ lórí ibùsùn aláàárọ̀ kùtùkùtù bàbá alágbájá áwù ní yorùbá lẹ́wọ̀ kò sọ àárọ̀ kùtùkùtù kò sọ olùgàjọ kò sọ kan ọjọ́ kan kò sí anytime nítorí pé ìyàwó ọkọ tiẹ̀ ni wọ ọkọ rẹ̀ oṣù gbọ́dọ̀ máa wọ́ jẹ sọ yìí àrò ah, ti sàárọ̀ sọ kí èso kan ló kàn pọ̀ sàárọ̀ akọ́nà ọkọ̀ mọ́ obìnrin gbọ́dọ̀ jẹ́ ẹni tó fọkọ rẹ̀ at anywhere at any time. tẹ̀lé ìjà ti ṣe jẹ́ńbẹ̀ o. tó táwọn bá ń bẹ lọ́jà ńkọ́ tóbi ń sì mú ọ wọ́n á pè lórí ẹ̀rọ gàásì mi létí pé pàdé mi lé nìs oníbi ọ̀dálẹ̀ ò lè rí mi o. wọ́n á ní à etí mo fẹ́ bọ̀ sọ wọn náà ló lè gbọ́ ọ ó ní gbogbo nítorí kọ́ fẹ́ bá ń sọ. alẹ́ la pàdé ọ̀dọ̀ alẹ́ dè kúkúrú obìnrin mú mi bọ́ bá mú ọ lọ lé aṣẹ́wó ẹ máa fi nǹkan dàrú nù torí ẹ Islam ó fi wá wípé obìnrin ò gbọ́dọ̀ kẹ́nu rúpò nfin sẹsìn fọlọ ní ìkẹ́nu rútì ìṣọra yẹn tó já tinú wá tọkọ rẹ̀ sì ń bẹ lé àfi pẹ̀lú yọ̀ǹda ọkọ rẹ̀ eléyìí túmọ̀ sí pé tọkọ rẹ̀ ọba sí ńlẹ́kọ́ yóò kẹ́nu rú láì gbà yọ̀ǹda rẹ̀ láì gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ rẹ̀ torí kọ́ kò kúkú sílé. wọ́n lẹ́kẹ̀ ń ọkọ kò sílé ṣùgbọ́n kò lọ jìnnà. àwọn ike ọkọ rẹ àtẹnìtì ọ̀rẹ́dẹ̀ torí ẹlẹ́yìn wàá gbáyọ̀ǹda rẹ̀ torí kò sílé bí ẹni tí ọlọ́ọ̀bì kankan ni. eléyìí sì túmọ̀ sí pé tó bá pé ibi tán lọ bá jìnnà tí ìràwọ̀ ọgbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ tó fi bẹ̀rẹ̀ sí ní ṣe ìkànnìró kó wá lọ dé nígbà tá a lérò kó tó di pé kò sínú tó ọyẹ kí ọkọ yẹn kó sànù ìjọsìn tóbìnrin yẹn ṣe kó jẹ́ parí ẹ̀ kó lọ́ọ́ bàjẹ́ mọ́ lọ́wọ́ torí pé obìnrin yẹn kò sẹ́yọ̀ kò sì takò àṣẹ ọkọ rẹ̀ nípa bíbẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ kẹnu lóhùn láì gbà yọ̀ǹda rẹ̀ nítorí pé ìsìláàmù sọ pé obìnrin ò gbọ́dọ̀ kẹnu ló ní ìgbà tó ọkọ rẹ̀ ń bẹ́ńlé láì gbà yọ̀ǹda rẹ̀ ìwé ìsísílẹ̀ tó fi bẹ̀rẹ̀. bàtí wọn wá dé tó ọba lórí pé ń kẹnu ló wọn náà rà àgbà wọn yẹ ẹ bó ṣe ń bọ lóbin ló mú òkò sí wàhálà wá ṣe sùúrù tó fi dàsìkò sínú ńgbà tó wà lórí ìdálẹ̀ ńkọ́ ìjọ méjì mẹ́ta mẹ́rin márùn tó ń ṣèṣì náà ni ó ṣe sùúrù náà ni. ilé ìjẹ́bù sọ̀rọ̀ pọ́bìnrin ọ̀sẹ̀ lọ́hùn nígbà tó ṣe pọ̀ kò sí nílé tó fi bẹ̀rẹ̀. anábì sallallahu alaihi wasallam ni obìnrin o wala ta'dhan fi baytihi illa bi idnihi obìnrin ọgbọ́dọ̀ fẹ́nikẹ́ni níyọ̀ǹda láti wọlé ọkọ rẹ̀ àyàfi pẹ̀lú àti ọkọ rẹ̀. ànábì ọ̀rọ̀ sọ pé tọkọ rẹ̀ bá ń bẹ lé ọkọ bẹ ń lé kò sí lé obìnrin kankan ọgbọ́dọ̀ bá ẹnikẹ́ni láti wọnú ilé ọkọ rẹ àfi pẹ̀lú yọ̀ǹda ọkọ rẹ ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mẹ́tímẹ́tí tá a ti jọ wà láti gbàdá ti wà ní primary ní kí ni kí la fẹ́ fi ṣe primary là ń sọ̀rọ̀ ní àbí wọ́n ti wà ọkọ. ọ gbọ́dọ̀ gba tẹnikẹ́ni láti wọlé ọkọ rẹ ọkọ ń bẹ ńlé kò sí ńlé àfi pẹ̀lú ìyọ̀ǹda ọkọ rẹ wàá pe ọkọ rẹ níbi kíbi tó bá wà ẹni báyìí wá mi bọ̀ báyìí báyìí ló sì jẹ́ sí mi ṣé ìyọ̀ǹda kí n jẹ́ wọlé mi ò yọ̀ǹda kíkọ́ wọlé kó tiẹ̀ má wà ìgbà tó lè wá sí ni ìgbà tí mo bá dé. Ọ mọ̀lọ́ndà kókó wọlé àwọn kò gbọdọ̀ tá lọ pọ́nọ̀ táwọn ọ̀rẹ́ mi alẹ́ wá mi wá kí má lè mú àwọn yàrá yàrá ara áfíríkà máa ń sẹnu tó túmọ̀ sí pa àlájù èèyàn kan wá ọ kí wọ́n wá wá lọ́nu yàrá yàrá tí wàá tọkọ jọ ń lè fara ọyẹ kó ọmọ gbogbo ń ya nínú ọdájú pọ̀ gbádùn inú láyé òun náà ní ike ibi tá a lè falejò sí tí òsì òun náà ní yàrá àjókòó sẹ́yìn ń ń palọ̀ kí ló fẹ́ máa wá èwo la tún kí ní èwo ẹ ti jẹ́ tójú bọ́lé bẹ́ẹ̀ ni ọkùnrin àkàrà mẹ́ta wá yín bọ̀ gbogbo àṣírí lẹ́yìn ló ti mọ̀ fókìn bí tẹ bá fìyàn sí pé kó jókòó lọ́gbọ́dọ̀ jókòó ọ̀gbọ́dọ̀ tayọ yàrá tá a jókòó yìí wọ́n á fẹ́ lọ bomi wá fún ọ ọwọ́ á ti dìde fọ́ ó ti sáré sílẹ̀kùn mi kí ló wá kó bí kí ló wá ń bì tí wọ́n bá rọ ọmú ọyẹ kọ́ ọ̀kan àbùkù torí ẹ̀ ẹ̀ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó ṣe àwọn èèyàn láfíríkà wa nínú ìgbésí ayé wọn látàrí wípé àwọn efi òdiwọ̀n sí gbogbo nǹkan àgbésí ayé wọn ni. ìṣe nìkan wọ́n wá òsibí tí ó lè wọnú lẹ́yìn tó bá lọ tó ìsàfẹ́kù owó kan tó ẹ̀kọ́ yà lọ ṣẹlẹ̀ ẹ̀ máa ti ran rẹ̀ máa pò ń gbé tó wà jẹ́ pé láti pilẹ̀ ẹ̀ kúkú gbà láyè kọ́ wọ bòmí bẹ́ẹ̀ lọ́sibí ọ̀sọ́ pò gbé. ètò túmọ̀ sí pé ẹnìkan a bọ̀ àwọn sì mọ̀ wá àwọn èèyàn wa pébi tá so ẹ ti mọ̀ pé gbogbo yàrá yòókù lẹ́tìtì ẹ sì sọ kọ́kọ́rọ́ rẹ̀ àpò kọ́kọ́rọ́ pálọ̀ pálọ̀ nìkan ni wọ́n wà india ǹjẹ́ yẹn sì lè fọwọ́ kọ́ tí ó di pa àrímá ẹ palẹ̀ rẹ̀ mọ́kà tó di torí Islam sọ pé ẹni fẹ́ wọlé ọ̀dà lámà yọ̀wọ́ ọ̀dà ńgbàtà bá pé kí n wọlé àbí kí n má wọlé tó bá tó ní kọ wọlé lọ wọlé torí pé ńgbà yẹn àwọn ló ti palẹ̀ ilé wọn mọ́ ní tí wọ́n wò pé báyà àyèbá mọ̀ yọ padà di àwátì ó ti kó lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́nu lé wọn lásìkò tí wọ́n ń sálámà yẹn tí wọ́n fẹ́ kẹ́dọ̀ ọlọ́nkọ́ rí kì í ṣe bí tani tí ń forí ba ìfowósà o wọ́n lè ní nǹkan kan tó jẹ mọ́ bísínẹ́sì wọn wọ́n lè ní nǹkan kan tó jẹ mọ́ lọ́síwájú tí wọ́n ti nínú gbèsè ayé wọ́n lè ní kankan lọ́jẹ́ mọ́ ìgbésẹ̀ tó tún fẹ́ gbé nù gbésẹ̀ ayé wọn tí wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ náà kó rí ṣáájú kó tó ṣeéṣe àbó ti ṣeéṣe gan wọn fẹ́ kẹ́nìkan kọ́ mà tó wọn kàn wọ́n gbé sórí tébù wọn bá dé lọ́wọ́ abẹ́rẹ́ sí ní síwèé wọn á kéde sẹ́sì mọ̀ pé aláyàdúrà lọ ẹlòmíì bá sí wọ́n ti gbé náà ní òní lè sọ̀rọ̀ tó máa lè sọ fún wọn pé kó wọn máa mi máa ó sì máa so àwọn ọzọ yẹn sọ pé kí lọ wá wá kí lọ ń sí wò dákúndé wí ká lẹjọ ara ẹni tí ń wá bọ̀ ọ gbọ́dọ̀ níbi tó lè dé àti tí ó lè dé ẹni lọ́pọ̀lọpọ̀ gbà ìgbà tí lẹ́yìn wọ yàrá tẹ̀jọ́ sùn àtìyàwó ni ó sì ká pátá bíi mẹ́ta.

ẹ ma mọ́ ọmọ yín kẹ́ máa mú lọ ọ̀dọ̀ máa fún lóúnjẹ lẹ́yìn tó ti hun gbà àwọn àyà alárèjì ọmọbìnrin etí fẹ́ lọ́kọ àfi kọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ níyà láyé àlùyà ara pàbí lórí ipa afẹ́fẹ́ yà o ẹ ẹ àwọn ẹ̀yà náà ẹlòmíì yọ lọ straight yọ lọ òun sí wọn ní bọ́ǹfìtà ní ok ẹ̀yin mo bá ń bi tà ẹ̀ ń mu mílíkì àníyàn mi ìdí gbàlẹ̀ lọ́kọ́kọ́ lọ wọ́n fi gí dàrú báyìí pé kí ni wọ́n jẹ lánàá kí ni wọ́n mu lánàá ìyá ọlọ́sẹ̀jì tí wọn ò fi ní jẹ bí ìgbà tí ìgbà tá a fẹ́ ìyàwó ẹrú la fẹ́ ìwà ń gbádùn àbí ìyá ọlọ́pàá ọjọ́ kú ó yẹ kí gbogbo nǹkan kó ní òdiwọ̀n ó lè kọjá bí kí ló ń wá lọ́bẹ̀ tó odidi eléyìí báyìí ẹ̀yin obìnrin ẹ bẹ̀rù Ọlọ́run o ilé ọkọ yín kìí ṣe ilé àjọ kìí ṣe ilé ìpàdé ilé ọkọ yín tẹ́ wá ẹlẹgẹ́ ni o adéṣe fi hàn ápè ẹlẹgẹ́ ni ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo obìnrin kó sọ̀rọ̀ ọkọ rẹ̀ ọ̀ gbọ́dọ̀ mú ẹnì bọ̀tì wọnú ilé ọkọ rẹ àfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ yéésì wọn lọ sọ pé ẹ wọlé tó ti ọ̀rọ̀ wọlé ẹ wọlé tẹ yọ wà lẹ́yìn tọkọ rẹ sọ pé o lè jẹ́ wọn wọlé ni àjẹ́ pé èmi ìsàdédé sọ fún yín pé ká wọlé o àfi nítorí kọ́kọ́ mi ti sọ pé kí n sọ fún yín pé ká wọlé ṣé wọn làwọn obìnrin ṣe ní ìsìn rárá o ẹ̀mẹ́yìn yàn èlò wọn yọ̀ǹda fún kọ́ wọlé wọn. pàápàá jùlọ ẹni tí àwọn bá jọ jọra wọn yóò jẹ́ wọlé ẹni tí àwọn ọba wa jọ jọra wọn kódà bọ́kọ níkẹ́lò yọ wọlé ìyàwó níjọ wọlé tí ìwà ìyàwó àti ti ìyá ọkọ ọba jọra wọn ìyàwó lè ṣe bí ìgbà tó wọn gbọ́ pé yẹn ń sálámà yóò fìyà tó bí ọkọ rẹ̀ ta ìyá òyìn sálámà sálámà títí ńgbà àwọn ọba dáhùn ẹni tí ń kọjá lópin màmá ẹlẹ́yìn tí ń sálámà láti ẹ̀kan ó dàbí ti sẹ́tọ̀ ẹ̀mejì ààrẹ ti kọjá súnà ọmọ ẹ máa lọlé nítorí òun fẹ́ kọ́ sẹlẹ̀ nu ìyàwó bú ẹlòmíì gbogbo àwọn èèyàn ọkọ rẹ̀ ní ìlẹ́jì ìfọ́kọ́ tí ò ní jẹ́ wọ́n dọ́dọ̀ ọkọ rẹ̀ mọ́ torí pé nìkan ó fẹ́ ra bá bí gbogbo dúkìá ọkọ ó ó ti dá abẹ́ sọ pé bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni sẹ́yìn àti náà sílẹ̀ fún bàbá rẹ̀ wọ́n kúkú ṣe bẹ́ẹ̀ ìwọ náà là má tó ti yọwọ́ kọ́wọ́ mi burú yóò lé gbogbo yẹn jìnnà kúrò lára ọkọ rẹ̀ sọ̀rọ̀ tọ́ba kò nìkan nítorí ara tó fẹ́ fọkọdá yóò fi dáa ó lè gbọ́ ọmọ rẹ̀ ti àti gbóyàn mọ́ sẹ́sẹ́ ti bọ́ àbí ọgọ́rùn torí ẹ̀ ń gbà mí náà ọkùnrin mi náà gbọ́n gbà tó fi máa sọ pé i love you i love you yọọ máa jẹ́ olè family jìnnà wọn náà máa lé wọn jìnnà wọn máa lé wọn jìnnà títí tí òfin ní pẹ́ nìkan nítòsí rẹ̀ má. nítorí wọn abẹ fi ọsẹ ńgbà náà yóò fi ọsẹ fine fine tó ní rẹ ní gbọ́ọ̀lẹ̀ wọn àti so wọn á ní eléyìí túmọ̀ sí kíkọ bá àmọ́ wu obìnrin tọkọ bá ti yọ̀ǹda pé kí ẹnìkan wọlé òun yọ̀wọ̀ wọlé ẹ̀kín ọkọ náà lè yọ̀ǹda ń gbà mí kíkọ àwọn èèyàn wọlé rẹ̀ ìyàwó ọmọ àṣàkíyèsí irú ta ni wọ́n yọ̀ǹda kó wọlé irú ìpòwò làwọn sì wà nígbà tí wọ́n ń yọ̀ǹda fún pé kó wọlé lòun náà fi sílẹ̀kùn àbí òní fi sí o. bí ọkọ tó ní káàbùrò ọkùnrin wọlé ẹ̀gbọ́n lọkùnrin kọ wọlé lásìkò ìgbà tí ìyàwó ti para mọ́tọ́ à ó di ìyàwó para o yẹlẹ̀ rẹ̀ tó wọlé o ọ sọ ìyàwó rẹ̀ di mẹ́ta pín ni o ẹ àbúrò mi mi ikú lànà fi pè o ó ní ànábì sallallahu alaihi ẹgbẹ́ ọkọ àbúrò ọkọ wa ń kọ́ wọ́n ti máa pa ọmọ fún wa ah, àwọn rẹ̀. ṣẹlẹ̀ láyé ní ìsìn gbàtà ọlọ. tó ti fẹ́ ọkọ ẹ̀ tó ọkọ ẹ̀. àwọn àṣàkáṣà tó tún wà tí máa sọ pé ẹ̀gbọ́n ọkọ ọkọ ọkọ ọkọ ọ̀pọ̀ ẹ̀mọ́yé ọkùnrin tí ò ní bẹ̀rù ọlọ́run tó jẹ́ àbúrò ọkọ abẹ́gbọ́n ọkọ ló tún máa fọwọ́ jẹ ìyàwó ọ̀gbọ́n àbábúrò rẹ̀ la tí wọn ò ní kọ́ láti dàlù nínú rẹ̀ bíi táwọn náà ló máa tún gbára pamọ́ fún ẹgbẹ́ ọ̀pá tí oríṣiríṣi ìbàjẹ́ fi ń ṣẹlẹ̀ tí wọ́n kọ́ lómìnira lè má gbẹ́sìn yìí wọ́n kàn jẹ́ dàda ń dọ̀dọ̀ ṣé o ṣe kó fi hàn sá sílẹ̀kùn anytime náà àbúrò mi ẹgbẹ́ bá dé ó sílẹ̀kùn ní anytime báwo àwọn ọpin ọlọ́mọdé kì í ṣe anytime ṣe eléyìí obìnrin ọ̀ gbọ́dọ̀ yọ̀ǹda fẹ́nikẹ́ni láti wọlé ọkọ rẹ̀ àfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ wọ ọkùnrin náà máa kíyèsí ta lọ yọ̀ǹda fún pé wọlé rẹ̀ ìgbà wo ni ó sì wọlé ipò wo lẹ́yìn wà tí ó fi wọlé yìí ó máa yẹ pé wọ́n gan lára tí ó ràn bọ́ọ̀mù lọ́wọ́ tí ó fi wá di pé ọ̀fọ́lé ara rẹ̀ lóyìí tó ṣe pé lè má tún gba títò má lẹ́yìn rẹ̀ eléyìí jẹ́ àdéhìí alákọ̀ọ́kọ́ lónìí báyìí alimami Bukhari àti Muslim ló gbé jáde àdéhìí alákejì fi hàn wá pé gbogbo apáta kò sẹ́ni tó lè jàjà bọ́ọ̀ lọ́rọ̀ pé á bí kálukú léèrè lọ́rọ̀ àdìjọ́ gbẹ̀ndà kìyàmù torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ti gbé sẹ́kàn fún wa iṣẹ́ tó gbé fún wa ọ̀n fẹ́ ká sojúṣe wa lórí ẹ̀ àwa ṣe àṣe àbíwá léèrè tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù nípa rẹ̀ olóòjẹ́ àdéhìí Abdullah ibn Umar ibn al-Khattab.

ìyàwó òun ti rọ́nà àbáyọ kọ́sẹ̀lẹ̀ ọgbà àwọn bàbá bàbá ni wọ́n dáràn kọ́sẹ̀lẹ̀ àwọn ọmọ ńkọ́ wọ́n mọ́nìbọ́ kọ́sẹ̀lẹ̀ àní gbogbo oníkálukú wa lólùdáràn jẹ gbogbo oníkálukú wa náà á sì bi léèrè nípa tí wọ́n fún dajẹ kullukum èdè lárúbáńbì kullu wahidin minkum. gbogbo ẹnì nínú yín yéésì ké gbogbo yín lápapọ̀ bá nǹkan bá ti ṣe àwọn yòókù bọ́ gbogbo ẹnì kọ̀ọ̀kan nínú yín ra'in lólùdáràjẹ wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo ẹnì nínú yín náà láti bi léèrè nípa ń tà fún ẹnìkan ni wọn ò pé ewúrẹ́ sèmi lọ́dọ̀ ó rí irú ewúrẹ́ tán sí ọ lọ́dọ̀ nìyí. pẹ̀lú ọlọ́run ọba òkò sí lọ́dọ̀ àbíọ́rà kún mi àgùntàn gan ò sí lọ́dọ̀ mi wàá rí ntọ́lọ́run ọba kó sí ọlọ́dọ̀ ọ̀n dàjẹ́. alákọ̀ọ́kọ́ anábì ni wal amiru ra'in ẹni tó bá jẹ́ olórí olórí pẹ̀lú bí ìjólórí kálukú bá ti ṣe rí olórí lolórí orílẹ̀-èdè. olórí náà ló lórí ìpínlẹ̀ olórí ló lórí ìjọba àbílẹ̀ olórí òun náà lolùdarí iléeṣẹ́ olórí òun náà ni gbogbo alámòjútó ibi àkóso kan nínú àwọn àyè àkóso ìjọba bíi mínísítà bíi kọmíṣánná olórí òun ni bàbá baálé ọba baálẹ̀ ìbá òun yóò wọ́n lè máa pè wọ́n olórí náà gbogbo wọn. bóyá jẹ́ pé lábẹ́ òfin tọ́lọ́ nínú Islam ìjẹ́ olórí ó ní í ṣe pẹ̀lú pé wọ́n tọ̀ ń darí wa wọ́n ń darí wa pẹ̀lú ọlọ́nsọ ànábì sọ ni ni wọ́n fi wá lẹ́tọ̀ọ́ sí pé káwa náà ká máa sán fún ọ pẹ̀lú pé ká máa gbọ́rọ̀ sí ọ lẹ́nu. lọ́nà fi sọ pé ta ayyuhal ladina amanu ati'u allaha wa ati'u ar-rasula wa ulil amri minkum fa in fi shay'in farudduhu ila allahi war إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا أي الواقود أما تلت الله أما تلت النبي محمد صلى الله عليه وآله وسلم أسمع تلاسي وعلى لاسي ننوي àwọn olùmọ́ni ẹ̀ríkì ńgbà tó fẹ́ sọ nípa àtẹ̀láṣẹ aláṣẹ kò sọ pé wà á pé rú ulil amri minkum ṣùgbọ́n ń ṣe lọ sọ pé wà ulil amri minkum wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé tí ulul amri minkum bá ń tẹ̀lé tọ́lọ́ tó náà ń tẹ̀lé ti anabi sallallahu alayhi wa sallam ebi ta'ati Allahi wa ta'ati rasuli yuta'un títẹ̀lé tọ́lọ́ títẹ̀lé tà anabi ni ó mú àtẹ̀lé tàwọn náà wọ́n tẹ̀lé tọ́lọ́ ọ̀ka tànábì kù tàná máa ka ayà fún ọ pé ìwọ láyà bá ìwọ wú èsì ìwọ láyà bá torí ẹ ọlọ́run ẹ tó wá gbọ́n tó lọ sọ ọlọ́run ní tẹ̀yìn àtàwọn olórí o tí ìyapa kan bá ń bẹ láàrin ọlọ́run ẹ padà sọ́dọ̀ Allah ẹ dá padà sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tẹ bá gbọ́ lọ́ngbọ́ àtọ́jọ́ kan táwa nínú àwọn olórí ti sẹ́yìn bọ́ba ni bí baálẹ̀ ni bí jọyè ni bí gómìnà ni bí pírẹsidẹ́ǹtì ni chairman local government ni láàánú ìjọgbọ́ra ẹ láàánú ká padà sí di kìtàbù ọ̀sùn náà ṣé kò ní máa wọ pé kí kí wọ́n. àwọn tí wọ́n ní nínú ìjọba lọ́wọ́ ń ṣeun láwọn àlù kan tí wọ́n ní wọ́n di rúbò tí wọ́n máa di hùn pé wọ́n fi gbé wọn wọlé táwọn kan táwọn ní kó kú bẹ́ẹ̀ táwọn agbófìdí hẹ́ sí i sọ pé àìgbọ́ra ẹni ẹni sá bọ́lá yẹn kí wọ́n dá padà sí ọ̀tọ̀ lọ́wọ́ àti tànàbí wọn tẹ̀lé wọ́n padà sí di alkitab wa sunna ẹ̀yẹ wọ́rú báwọn ṣe ṣe kitab wa tiwọn ńgbọ́ jẹ́ pé àwọn ọmọ tá àwọn amẹ̀ wọ́n lọ́kàn náà níta yọ̀ ń pò wípé ibo ọ̀rọ̀ ló gbé ló gbé wárí ibi tí wọ́n ti ṣèwọ́de lọ́jọ́ ń ṣèwọ́de lọ́jọ́ tó ń ṣèwọ́de lu ẹ àbá wọ́n kà déwájú ẹni tí ń tà dání pé àwọn adájọ́ bi ha fáwọn èèyàn <laughs> kálukú náà sì lọ

ediro rẹ o jọmọ mi rẹ èdè báwọn tá ń ọ so títí tẹ nu ẹrìkẹ lábẹ́ kìtàbù sunna anabi sallallahu alayhi wa alayhi wa sallam wa yọ nǹkan àjà wa o torí méjì kan ni ọmọ bá gba nǹkan àjà ń lọ́wọ́ rẹ̀ ni lọ́wọ́ rẹ̀ láàrin sídà aya yóò tún ti dá padà yọ gbà àdá lọ́wọ́ rẹ̀ yọ sá máyà láàrin ìṣẹ́jú aya yóò tún ti dá padà ọmọ àwọn pé ìmọ̀ tó ṣẹlẹ̀ láàrin o bàbá alágbádá kọ́ mọ́ sáà pé ọwọ́ láti lábẹ́ kìtàbù ti máa gbọ́ngbọ́n torí ẹ̀ ló jẹ́ lè jẹ́ mùsùlùmí kó tó ọmọ kí ó kó A bí wọn léèrè nípa ń tà fún wọn dàjẹ́ àìmọ̀ pàápàá eléyìí àìnímà nípa kan yìí iná ló fà á ló fi jẹ́ pé gbogbo èèyàn pátá porongodo láyé tí wọn ò bá ti láròjinlẹ̀ dáadáa wọ́n máa sojú kòkòrò àti tẹ́jọ lórí náà ni. àwọn máa ń wọ ikú ẹ̀pọ̀ lórí ipò àpọ́nlé ni wọ́n máa wò pé ipò àpálẹ̀ ipò ẹ̀yẹ ọ̀nà nípa olórí ó dèèyàn pàtàkì láwùjọ ó dẹni tí gbogbo èèyàn wárí fún ó dẹni tó ṣe pé gbogbo wọn lọ síbi àwọn àwọn ọmọ pé gidi wọn lọ àyè nítorí pé wọ́n bá ti jẹ́ olórí yẹn báwọn ẹni tó dé lórí lé lórí àti ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ ayọ́ pọ̀. tọ́wọ́ lọ bí ọlọ́run nípa gbogbo wọn torí pé al-amiru ra'in wa huwa mas'ulun an ra'iyyati ọ̀hún bìlẹ̀ ẹ̀wọ̀n Umar ibn al-Khattab radiyallahu anhu ọ̀njà amiru mu'minin ní Madina. Umar wá sọ̀rọ̀ kátó báyìí lẹ́rù. ó ní bá rin àrìn kọsẹ̀ látàrí pọ́nà ọ̀dà pé alẹ́ iraq tẹ́mi tí wàá màdínà tí mo ń sọ olùdarí gbogbo islam ọlọ́run bó bí mi léèrè ń parẹ́ tó bá di jọ́ gbẹ̀ndà kìyàm. wọ́n yẹ ká títí ọlọ́dà o wọ́n ò ní sípẹ́tì kankan fi ń kọ́ńkírẹ́tì ọ̀nà o àmọ́ ọlọ́run bí olóore pé kí ló dé tó rí kí ọ̀nà ilé ọ̀nà ilé ẹ wá wúru nàjà ẹ dúró àwọn ọ̀nà wa tó rí rákúrakú tó rí rádaràda ẹ kòtò tó lè gbéyàn odò ẹja lẹ ń odò tírélà gan ti wà ọkọ̀ fẹ́ yẹra fún kòtò ọ̀rọ̀ ọmọ tó ti sùn lónìí lónìí lásán every corner of this country àwọn èèyàn ń kú dáadáa àwọn èèyàn ń kú seré àwọn máa gbàgbàdàká àwọn àwọn kàftáàní àwọn máa pààrọ̀ fìlà àwọn máa wọṣọ funfun sábẹ́ kàftáàní àwọn máa ṣèṣe pé wọn lò lórí ẹ eh, the federal government pé kí ni kí wọn fẹsẹ̀ fọlọ tó wájú ọgbìn náà kí yà má kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyati wàláhì tẹ̀yìn bá máa ń tọ́ wà nínú jíjẹ́ lórí èèyàn fẹ́ sí ẹ̀sìn máa wo gbogbo ẹ̀ńtọ́lọ́mbà fẹ́ sún kàdáwò yóò fún nípò lórí. tẹ bá wù ọkọ ẹni àpọ́nlé ọkùnrin yẹn èèyàn pàtàkì ni o kéésì èèyàn rádaràda bí àwọn títí so lórí wa o tó bá lọ jẹ́ pé òní wọn bá fún láǹfààní yẹn tọ́lọ̀ bá gbé ọbẹ̀ àti rẹ̀ máa tú àkàrà tara da inú ilé rẹ da ọ ilé rẹ ọ dàrú bó wà ní gbogbo orílẹ̀-èdè àwa ò mọ lọ́rùn àti dolórí àmọ́ lọ́rùn ìdílé ló fi jẹ́ pé nìsín ẹ̀rí ibò tàǹdì fáwọn dolórí irú nàìjíríà yìí nìsín láti sìn láti sìn kó wá kó gbà pé kó ti máa lé fọ́tò ni àwọn ẹgbẹ̀rún gbèjè yóò tún ti lé fọ́tò báwọn fẹ́ dolórí ẹni tí ń sèkálò tí ì àti màbí òrìṣẹ́ ori òní rìṣọ ẹ rí ẹgbẹ̀rún gbèjì rẹ̀ sì ti wà tí wọ́n àwọn ẹlòmíì ti báyìí lórí pé eléyìí ni òní jẹ́ ṣe eléyìí ni ó jẹ́ ṣe wọ́n máa wọ́n láti ẹlòmíì kí wọ́n pa kó jẹ́ tiẹ̀ tó bá ronú ojúṣe àti pọ́lọ́ ti àwọn ẹlòmí ọmọ rògbò ti mú jẹ kí ni wọn mú yẹn EFCC àwọn ti kó jẹ ń tiwa ti lọ káfáró tó dáńkọ àwọn ti gòkè odò kí ni o tó di kọ́ da igi dá yẹ ti fò à ó lè dò láyè káfáró sì tó dá yẹ ti gòkè odò láyè ẹ̀rọ awọ́ náà tẹ́ fi dọ́gbọ́n tẹ́ fi bọ́mọ́ lọ lọ́njọ́ gbẹ̀ndàlùkìyàm kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyyatihi gbogbo àwọn olórí kò síbi tá a lè gbé gbà ọlọ́wọ́ fi kálukú léèrè torí ló ti jẹ́ pé wàhálà ti ń bẹ́nu pọ̀ lórí àwọn ẹni rí máa sá fún ni àwọn ẹni rí ìfẹ́ kún fún àwọn sọ lórí gbogbo ẹjọ́ máa fi sọ lórí tí wọ́n bá tiẹ̀ lọ fi àsìkò sí ojoojúmọ́ ni wọ́n máa wo aago ilẹ̀ tòní pẹ́ ó sùn ọ̀sẹ̀ tòní pé ó tó kò oṣù yìí pẹ́ kó tó parí kí ló dé táwọn ọdún lọ tíkọ́tíkọ́ tó tètè máa tẹ́ kí ló dé ó wù òun pé kọ́lọ́ tètè mú òun kúrò nípì yìí bẹ́ẹ̀ lẹ́nìkan nínú àwọn olùmọ́wá wọ́n kàn ṣe alámòójútó ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ni ní aljami'atul islamiyya wa tí wọ́n fi hàn ṣe alámòjútó student affair dini student affair afa gbogbo tẹ́tẹ́ yẹn bá lọ bá ní ọmọ balójẹ́ ní ìdóríkodò kí ló dé àdáwò tọ́lọ́ gbé kan ò ní owó ọ̀hún kọjá yìí ó tètè kí wọ́n gbé òun kó mbẹ́ padà sí à ń bá pẹ́ẹ́nì ibú ọ̀yá àjà tí wọ́n fi máa kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ tó wù ọ̀nù. òsì ti ń di kaka di kókó pétlọ àti pétrọba ní yunifásitì òfin wá sí àbí òye <laughs> nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó wà lábẹ́rẹ̀ torí pé ọlọ́wọ́ bí ọ léèrè ntọ́ sáìn tí ọ̀yẹ́ kọ́ sáìn eléyìí tọ́ sáìn tí ọ̀yẹ́ kọ́ sáìn ẹ̀ òfébà àwọn kan òfébà àwọn kan kò sí náà ní ẹgbẹ́ yóò torí ipò olórí àníṣe aláìrí yẹn náà ń bẹ ẹnìkan náà ní ọjọ́ lórí àmọ́ gbogbo ẹni tó bá wà ń bẹ bẹrù ọlọ ó sì gbìyànjú lóde wọn bágbára rẹ bá sì má láti rí pé òun ní fi po kò sì sí náà ní òun kó wọn jàǹbá òun sì fẹ́ wọn bẹ àti mẹ̀kúnnù wọ́n dọ́gba lọ́dọ̀ rẹ̀ kọlẹ ó sì jẹ́ alágbára lójú rẹ̀ kálágbára jẹ́ ọ̀lẹ lójú rẹ̀ títí tí ó fi gba ẹ̀tọ́ ọ̀lẹ fún lọ́wọ́ alágbára kó sì máa ṣe kó máa bí ara léèrè tí tó bá di lọ́la gbẹ̀ndàl kìíyàm tọ́lọ̀ ń bá gbẹ̀mí dìde màá rọ́nà lọ àbí ní rọ́nà lọ pẹ̀lú tí mò ń ṣe. àmọ́ pé ẹ máa wá fi fèrè jí mi ẹ̀yin oníkàkàkí àlìgẹ́tà ẹ máa wá fún ẹ fi jí mi gbogbo eléyìí rọ lásán ni o kò túmọ̀ sí kó o ti pójúṣe rẹ̀ ẹni tí èèyàn bá di kó kọ́kọ́ dipò mú wọ́n máa ń dá a nígbà míì torí ká níyà wọn wọn ò ní fẹ́ kí ọjà àwọn ọmọlẹ́yìn àwọn tòótọ́ àwọn tí wọ́n lọ kiri ká wọn bí àwọn àjòyè bí àwọn mínísítàs bí àwọn kìnnì táwọn bá ti kọ́ wọn lọ́wọ́ táwọn mẹ̀kúnnù ti ń bẹ lábẹ́ wọn lẹ́bàá rí tó náà yíwà padà lẹ́bàá rí tó náà gbàgbẹ́rẹ́ mọ́ láti gbà táwọn yẹn ti lọ súnmọ́ àwọn yóò bá di pé wọ́n rí sá ẹ̀ríkẹ́rù rẹ̀ ní máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn olórí wa olórí majority ẹni tí máa bá wọn sọ̀rọ̀ tá a máa súnmọ́ wọn wọ́n yẹn sòdodo fún wa nítorí pé arijẹnirọ arijẹnimadaru làwọn nígbà tí ti jó lórí ìwọ ni koríko táwọn jẹ gbogbo nǹkan ń bàjẹ́ tí gbogbo èèyàn pariwo tí wọ́n ń ké wọn ò ní sòdodo fún wa ah, fi gba sí yìí wọ́n ọ màmá ṣe olùdarí yìí ah kí yàtọ̀ gbogbo èèyàn sì ìyà ń jẹ gbogbo èèyàn tí ọ̀rọ̀ á sí ìfọ̀kànbalẹ̀ ìlú ò lè jẹ́ ìlú ìlọsíwájú ò lè jẹ́ ìlọsíwájú ẹ̀rí pé lónìí gbàtí kálukú wa kó ń bi iṣẹ́ rẹ̀ ká yé tẹ́ pa tọ́wá tó kò sí fọ̀kànbalẹ̀ ṣé ọ̀pá owó dépò pa ká bọ́lá tiẹ̀ pa débi kan ṣé ó ọ̀kà báyọ̀ bí sẹ́ni ń ka ń bọ̀ bùtì rẹ bọ́ èèyàn bá kà yókù lálùkìyàmà tí o bá sí fọkàn balẹ̀ ọmọ ń kẹ́kọ̀ọ́ ọmọ ń sekele ẹ̀kọ́ kọ̀ à ń sọ̀rọ̀ ká ká sáfẹ́mi kábùrọ̀ ọmọ sẹ̀mí à ń sọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ kí la fẹ́ fi ṣe níìsì tí o bá ti sí fọkàn balẹ̀ kò sí lọ síwájú. ọ̀rọ̀ àìsífọkàn balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àti máa ń súnmọ́ àwọn olórí wọ́n tún fi máa ta tẹ́tẹ́ àwọn ọ̀rẹ́dọ̀ fi lórí òróró wọn ò ní sòtọ́ fún lórí a ti parí àwọn eléyìí bá ti yanjú wọn wọ́n jẹ́ pé àwọn ti pè ẹ̀rún àkàrà tí máa kù tí wọ́n bá mójúlò ojúlówó àkàrà tẹ nínú àwọn tó kù wọ́n máa ń pè ní fúlùl àwọn tó tẹ́kù nù. tó àwọn náà máa gbọ́rọ̀ sí olórí lẹ́nu ni wọ́n sọ fún un nítorí pé ìwọ gan alára ìṣe lọ mu ti ń lọ nítorí pé ó ti dò lórí tó máa sọ ọdọ lórí lọ́la lọ́la lọ́la yìí láàrin òní sí ọ̀la wàhálà òní dálé yín màmá. ìyá rẹ̀ tó ọ̀rọ̀ ọba bí rẹ̀ ọba ní à mo fẹ́ lọ wọ àwọn bàbá tó wọ́n àwọn olórí èsè báyẹn. àwọn alábàáyín tó bẹ́ẹ̀ sì máa lọ àwọn protocol tẹ gbọ́dọ̀ tẹ̀lé lọ́wọ́ adìgẹ́ à ibi tá a ti máa yí àti máa sì máa nìgbẹ́ wọ́n lọ́wọ́ ṣe sọ̀nà má sì fà ìwọ lọ sọ. lọ́wọ́ adìgẹ́ orí sí mi sí ní lè gbẹ́mi sí ọmọ kó mu má ó là dáàbì ẹgbẹ́ wa ná. wọ́n lọ tẹ́sí bàbá tèmi ó ń gbẹ́mi fún mi rà ó ṣe ọmọ lásán má nìsín. wọ́n lọ sọ di ìwọ náà máa wúra rẹ pé yẹs àti di the most important person in the country. eléyìí ló fi máa tẹ́ra rẹ jẹ wọ́n wá ní sòdodo fún ọ ń jẹ́ tí olórí bá di kọ́ sọ̀ kó o nípò olórí wọn lọ́tún wọn ṣẹ̀ṣẹ̀ wá tún ríran bí wọ́n ṣe ríran tẹ́lẹ̀ ah, ìgbà tó ti wà ń bẹ̀ kí ló mọ̀ ọmọ tẹ́lẹ̀ kí ló hàn oh, ó oh, nílé ṣe tó ráwọn ẹni tọrọ kiri káàrẹ ní ìṣèjọba lódodo kì í ṣe wọ́n ló ń ṣe ẹni tí ó bá rí ìjọba ṣe tí ó fi bọ́ lọ́wọ́ àwọn àbẹ̀rẹ̀ ńlá yàtọ̀ sí kọ́lọ́ wọn tún bí ọ̀nà tó gbà débẹ̀ ó ti ẹ̀dí débẹ̀ tán tí ó fi bọ́ lọ́wọ́ àwọn àbẹ̀rẹ̀ ńlá ìwọ gángan fàrẹ̀ lọ́yẹ̀ kó so lórí kì í ṣe kí wọ́n máa bọ̀ ṣe. turẹ́nà lẹ́rìí Umar radiyallahu anhu yọ yọ jáde lóru òun ló lórí kẹ́ máa ṣe irú àwọn pẹ́sidẹ́ǹtì rondórondó so lórí nǹkan bíi idakanu mẹ́rin gbogbo ilé ayé Umar ó yọ jáde lóru yóò sì disguise tẹ́ẹ̀fì ní yóò débi tẹ́ bá wà tẹ́ẹ̀ jókòó báyẹn mu ṣáì lọdọ mi ṣáì ni olóòkú ń ta ṣáì tòbí jẹ́ ìbáraẹni sọ pé ó mọ̀ rú yífa àdánwò tiẹ̀ tiẹ̀ tí a pọ̀ jù àmọ́rú orí olè òun náà mọ̀ bá ife tí kọ́ ó bá ti mú ṣáì rẹ̀ tẹ́lẹ̀ tó ní ẹmúdómì wá sódà kò ní dìde bọ̀rọ̀bọ̀rọ̀ yóò fi máa ti ń ṣẹlẹ̀ ẹ ọbẹ̀ ma kí ni wọ́n ti ń sọ nípa wa dáadáa ni àbẹ̀yìn abú ni kálí bá àtúnṣe. olórí wo ló lè ṣe bẹ́ẹ̀ ni? nísìnyí ẹnì kan àwọn olórí ti sìn wọ́n sọ wípé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lápèjúwe ní báríkì ńláàdì ní Plateau State olórí ọ̀wà wá sí jọ́sì tó bá ti wá sí jọ́sì yóò lọ wá bá kẹ́dùn bí ìlàjì lọ́rọ́ ti ṣẹlẹ̀ náà kò ní nígbà tí wá jọ́sì á ah! bọ́ọ̀lù jọ́sì ó ti dípò bí ìlàjì wọ́n ní à protocol dọ́gba nìyẹn olórí ò nídìí kó débẹ̀ so ẹ rí i pé ìtì máa sábà dànù wọn àní máa ti ń lọ lábẹ́ ìjọba tán láwọn sí ọlọ́wọ́ bí ọ léèrè o yóò bí ọ léèrè ń pa gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó kú bó ti ṣe dán níwájú ọlọ́run tó bá ti jọ gbẹ̀ndà kìíyà ìwọ náà wọ́n fọ ẹsẹ́ wọ́n fi ọjọ́ dpo alámòjútó abala abìkánú sí ọlọ́pàá inú rẹ̀ wá ń dùn kíkó ti gba promotion ẹni tí wọ́n kò sí ọ léjìká nísìn yóò ga yóò ju ti tẹ́lẹ̀ lọ. Ah, ó tó dùn yẹn nù wọ́n á kó jọba ògbà tó ń fi okùn pupa kan sí ọ ní apá ọ̀ tó fẹ́ sọdún gbọ́ọ̀rọ̀ gbọ́ọ̀rọ̀ kó tó di kó dé kejì ó dé kẹta ó wá di dpo. nǹkan ah, dunu ni wàláàkì tó bá ń ronú abala kejì kọ́ lọ́ọ́ bí ọ léèrè tó bá di jọ́ gbẹ̀ndàlùkìyàmù ó rí i pé kò tó kéèyàn dunu sí i gbogbo ọlọ́pàá tó wà lábẹ́ rẹ̀ mẹ́ kí ni wọ́n ṣe ọlọ́wọ́ bí ọlẹ́ rìn àwọn èèyàn tó wà lábẹ́ ibi tó ń kọ́ńtró bóun ni security ṣe rẹ́sẹ̀ múlẹ̀ ń bẹ̀ ọlọ́wọ́ bí ọlẹ́ rìn àwọn èèyàn méjì ń lura wọn àti àwọn ọlọ́pàá fáwọn ọlọ́pàá tó wà lábẹ́ rẹ̀ máa kó wọn bọ̀ ní wọ́n lájà ni àbí kí wọ́n máa wòran ó lọ́wọ́ bá tó múra wọn wá sí police station ọlọ́wọ́ bí ọlẹ́ rìn àwọn tó wà lábẹ́ rẹ̀ wọ́n ń lọ sẹ́bùrú àwọn èèyàn fíkẹ́ ẹ̀ ní kọjá pẹ̀lú mẹ́ṣíìnì àfikẹ́ ẹ̀ sọ̀tákọ́lẹ̀ sẹ́yìn kékeré sọ ní gbowó lásán òbí kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi. torí ẹ̀ tó bá pàwọn èèyàn bá gbọ́ ìsìláàmù yé dáadáa táwọn ń lò lórílẹ̀‐èdè wa yóò ti dáa jù ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa kí ni wọ́n fẹ́ fi ṣe kí ni wọ́n fẹ́ fi ṣe tí wọ́n sábà rí pé nìkan yàn jẹ tí wọ́n á mọ bí ó ṣe gbọ̀n yà nù ní wọ́n á mọ bèrè kí lákùn lábẹ́ òfin ṣẹ̀ríà tí nǹkan tán ṣe yí dáa ah ìwé ẹlẹ́ẹ̀ ló ṣẹ̀ríà kí ló ń bí àwa sí ni pé lábẹ́ òfin ṣẹ̀ríà ní wọ́n náà bá yọ nù tóbi lọ kó fóńtì èmi mùsùlùmí lọ ayé oníṣẹ́rí ọ̀pá ọmọ ń so ìdí tí ó fi wá béèrè torí akramakumullah gbogbo pò orí tá a bá bára wa ọlọ́run bí wa léèrè o lè má mú mọ́sálásí aṣíwájú ni ọlọ́run bí wa léèrè bó ṣe darí mọ́sálásí bẹ́ẹ̀ mójútó sọ láti dáadáa bẹ́ẹ̀ mójútó ṣé ẹ máa da sọ láti àwọn èèyàn sí ló àbí tìyín ni sàrà bóò lẹnìkan nu ará àdúgbò ló ṣe bímọ tí ọjọ́ pẹ́ yóò pè ẹ̀ ń ṣègbéyàwó ẹ̀ tún pè wá òkúkú ẹ̀ pè wá tọmọkọlọ obìnrin rẹ̀ tó wá jọ gbẹndà kìyàm nítorí pé olórí ni wọ́n mọ́ṣáláṣí ń gbogbo ẹ̀jẹ̀ ń kó ló kọ́ mọ́ṣáláṣí bóò lẹ́ ti ṣe kọlọ obìnrin rẹ̀ tó wá gbẹndà kìyàm torí pé ńgbà míì tó máa kó jọ wọ́n ti lọ ikọ́ kan nínú àwọn ọ̀dọ́ ó tẹ̀ ń gbìyànjú ń túmọ̀ tá ṣíṣe ọwọ́ afẹ́ ṣègbéyàwó bàbá ìmáàmù wọn ni ẹ mú fifty thousand ẹ fún nínú owó mọ́ṣáláṣí ẹ dá rẹ̀ tó bá jọ gbé lálùkìyàmù torí owó mọ́ṣáláṣí la pè mọ́ṣáláṣí kún mọ́tọ́ lọ́ọ̀ni owó ọlọ́ọ̀ ẹ̀ sì lè máa fún àwọn èèyàn báwọn torí tẹ bá gbà nítorí mọ́ṣáláṣí ẹ gbọ́dọ̀ ná síbòmí àfi lórí mọ́ṣáláṣí náà gbogbo ilé ọlọ́run bíi lè máàmù náà lè rìn lè máàmù ọ̀dààmú pẹ̀lú ibi tí wọ́n ti ń sàlù àlá ọ̀dààmú pẹ̀lú ibi tí wọ́n tọ̀sí mọ́ṣáláṣí kan bàjẹ́ ni ọlọ́run bíi ọlẹ́rìí tó bá ti jọ gbin òkè yá mi. àwọn èèyàn rán mọ́ṣáláṣí kí ń ṣe wọ́n ẹ wọ àwọn lọ́lé ẹ bí wọ́n léèrè ìjà tí ń bẹ láàrin ẹ̀yìn àti mọ́ṣáláṣí abẹ́ parí ẹ̀ torí pé ara ń tọ́lọ̀ كلكم راع وكلكم مسؤول عن رعيته أنا أدارك ipe ọkùnrin náà ráàyìn àyà ahli bayti gbogbo ẹ̀yin baálé baálé olùdájẹlẹ jẹ́ lórí àwọn aráalé yín àwọn ìyàwó yín àwọn ọmọ yín ẹ̀ ń dára jẹ ní lórí wọn ọlọ́run sì bí léèrè nípa àwọn tó bá ti wàláhì wọn ìmọ̀tútù lé kí ni ìyàwó ń jẹ kọ̀ọ̀kan kí ni ìyàwó mu ọ̀fẹ́ gbọ́ aṣọ nìyàwó ń wọṣọ ọrùn lọ́nlọ́n ọ̀pọ̀ àìmọye wọn wọn kà dáhùn ìyàwó dára wọn ni ìyàwó ni ọgá àrí ọkọ ìyàwó ni àrí ọmọ ìyàwó ló tún báwọn ṣe ń rówó lé san ìyàwó ní sanwó sùkúlù ọmọ. ọkọ yìí ọkọ yìí àdáwò ńlá ni ọlọ́wọ́ bí ọlẹ́rìí tó bá ti jọ́ gbẹ̀ndà kìyàm báwo lè fẹ́yàwó máa bẹ́ ń dáńfò rẹ bídì rẹ bá lé ńlẹ́kùlé máa ṣe sùyàm kó ní kálukú sinmi ìwọ yẹ kó fẹ́yàwó tó o bá ti lè ṣe àwọn ojúṣe eléyìí tọrọ ọmọ tó ní í ṣe pẹ̀lú ká ọlọ́wọ́ bó bí ọlẹ́rìí tó bá ti jọ́ gbẹ̀ndà kìyàm ẹ bá àwùjọ wa lónìí ó ti bàjẹ́ ó ti bálùmà pọ̀lọpọ̀ ọkùnrin ní ìsìn wọn ìsojúṣe fáwọn ìyàwó ìyàwó ni ọmọ bọ ìyàwó ni ọmọ bọ àwọn ọmọ àwọn ìyàwó ìdààmú wọn ti wá pọ̀ jù wọn máa sá sókè sódò ìyàwó mi ń bẹ níta báyìí tọkọ sì ń bẹ létí hanrun wọn pèsè láti kò dìde tẹ lọ́wọ́ lóníta ni wọn máa sun orun kó kí wọn máa ronú bó wọn ṣe padà lé tí wọ́n lọ bá àwọn ọmọ tó fi lé atọ́kọ àtìyàwó atọ́kọ àtàwọn ọmọ àwọn dàbí ọmọ tó fi lé òun lẹni tí ń lọ oúnjẹ wá fún wa ah, Allahu akbar yorùbá ó tún máa yín nípa àlàtẹ́ ó bí bí ọkùnrin ẹ̀gbọ́n kan ìkàmọ́tò <laughs> ẹni tó yẹ kó máa sàánú olótùkù tí ń gàrí gbogbo fámìlì ìdí nu yẹn àwọn ẹ̀yọ́ ọkọ̀ míì tí wọ́n máa sọ pé àwọn ọ̀fẹ́ ru obìnrin tó mú wa kílódé ewọ jìlbáàb àwọn eléyìí èsìsẹ́ èsìsẹ́ lọ́kàn jókòó kárẹ́ ni ok kó jókòó sókè ni ẹ̀yin ọmọ pé ẹ̀yin fẹ́yàwó ẹ̀yin náà máa náwó lé lórí wọn náà fẹ́ fẹ́yàwó lẹ́nu ẹ ọwọ́ à ń béèrè pé iṣẹ́ wo lọ́mọ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àbí sẹ́wọ̀n ni wọ́n ní wọ́n tó fẹ́ sọkọ ọlọ́run ẹlẹ́dàá ó bí ọ lé rẹ tí wọ́n bí máa kalẹ̀ fún wàhálà Wọn àsojú kọ́bọ̀ kọ̀fẹ́ kàn wọ́n kọ̀fẹ́ kàn wọ́n náà ni ọlọ́wọ́ bọ́ bí wọ́n á léèrè o tẹ́lẹ̀ ló jẹ́ pé àwọn tí wọ́n á tẹ̀lé súnà yóò ti kọ́kọ́ rò dáadáa yóò ti kọ́kọ́ wu àpò rẹ̀ dáadáa dágbára àmì ọ̀kà. gbanáà lẹ́rìí tí ń lọ́kọ́ ní sófin kò fẹ́ fẹ́ yà o yàtọ̀ sáwọn aláìmẹ̀tì kàn wọ́n kàn máa wọ pé ọmọ yìí fáìn máa fẹ́ náà ni máa fẹ́ máa fẹ́ fún kíni máa fẹ́ fún yàní. kọ́lá wọn tún máa bẹ̀rẹ̀ sà pé nígbà tí yàrá jẹ́ débi tí ó jẹ́ dé yọ́mọ̀ náà jà. subhanallah ọlọ́wọ́ bó bí wá léèrè ẹ̀yin ọkọ ọlọ́wọ́ bí wá léèrè. bákan náà wal mar'atu ra'iyatun ala bayti zawjiha olùdáná jẹ́ ẹ̀. ilobìnrin jẹ́ lórí ilé ọkọ rẹ̀ wà wọlẹ́dìhì àtàwọn ọmọ ọkọ rẹ̀ ìwánìsí olùdarajẹ lọ jẹ́ lórí ilé ọkọ rẹ̀ ìwọ mójútó ilé ọkọ rẹ̀ ọba túnlé rẹ̀ sí ọba tú ọ̀rọ̀ rẹ̀ kọ da ilé ọjọ́ tí ni. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin mi àfíjú ni wọ́n lòdì ọ̀bùn burúkú pálọ̀ ọ̀bùn yàrá tó bá tún sọ̀rọ̀ ó tún gbẹ́jẹ́ láyé láyé kẹ́mi kọ́ máa bá ń sọ̀rọ̀ ọkọ̀ bùn ni mí àárí wa níjù. so eléyìí gan ó máa ń ti àwọn ọkùnrin ó máa ń ti wọn débi wípé ẹlòmíì lọ fẹ́yàwó lójijì ọ̀fẹ́yàwó mi lóyàwó ẹ̀ gbàtọ́ mo bá pọ̀ nǹkan wọn à rí afínjú lára ìyàwó wọn à rí afínjú lára ọmọ wọn à rí afínjú lára ilé ìyàwó ọ̀tọ́jọ́ kankan nu wa. ó lè lè fi wàhálà para mi mélòó ló ti ṣe tó fi para rẹ̀. ọ̀ràn àyà rẹ̀ oníkọ́ tọ́jú lé ọkọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òrílé ọkọ tọ́jú ọwọ́ ṣẹlẹ̀ lọ fẹ́ àwọn mi kò ní ìwọ gẹ́gẹ́ bí ìyá rẹ̀ ṣé ìyá mi ló tún fẹ́ mú ni àbí ìyàwó mi lọ fẹ́ fẹ́. aláṣejù ti sọkọ dọmọ. ojúṣe rẹ ní ọkọ rẹ òun náà ni kó rí ipò ọkọ rẹ ṣe ilé ọkọ rẹ òjò. ọkọ rẹ ń jẹ rẹ wọn á ń béèrè ránṣẹ́ nínú òfin ẹ̀sìn Islam ṣé dandan ni kóbìnrin ọ dáná ni ìyá màá lé mà. ọ̀dà kìí ṣe sọ wọn lè gbélé ọkọ ntọ́ bá sí pẹ́pẹ́ fúrú fọkọ rẹ wọn lè gbélé ẹjọ ńgbà tí ìsinú sọmọ làwọn ń gbé àwọn ìwà ànábì wọn bá ànábì ànábì náà ràn wọn Fatima ó kéré kọ́kọ́ subhanallah mẹ́tàlélọ́gbọ̀n متى mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́rìnlélọ́gbọ̀n kẹtó wọ́n bá dá mi lórí ọmọ ọ̀dọ̀ ṣé ńgbà tí wọ́n á gbọ́ ọmọ ọ̀dọ̀ fún ṣé ta ni bá ṣiṣẹ́ o sáà mọ̀lẹ́kà ni tó túmọ̀ sí pé àwọn bíi kan táwọn obìnrin ọmọ abéèrè ẹ̀ ti mọ̀ pé lè fẹ́ yarí fọkọ nìyẹn kí ẹjọ ẹ sí àyà kan si kan ó sọ pé kóbìnrin ọmọ ṣiṣẹ́ labour kọ́ńtúláàsì ni àwọn náà sọ pé sí àyà kan kan wà tó ní kọ́bọ̀ ṣiṣẹ́ labour kọ́ ni rárára ẹ mọ̀ ń bẹ̀rẹ̀ ni mọ̀ ń bẹ̀rẹ̀ ni wọ́n mọ̀ wá àwọn dayeru tí lọ pàṣẹ kan báyìí tí ó di bọ́ǹbù <laughs> ni wàá lọ bá bẹ́ẹ̀ sọtọ́rí délé tó lé ọkọ rẹ sẹ́jọ́ kó bá ti kó lùzẹ̀. wọ́n tún wá sọ kẹ́tún ṣe kẹ́tún ṣe ọmọ tí òbí fọkọ rẹ lásán tó bá bọ́ máa ń bẹ̀ tó bá tọ́jú ẹ̀. báwọn aṣọ kókó jábílẹ̀ ọmọ tèmi mọ́ ma ọkọ àbọ̀ ẹbí ọmọ ọkọ rẹ sì lélẹ̀. ọ̀yẹ̀ká yìí pé a tún lé ọkọ wa sí nítorí pé

ńlọ olùdaràn jẹ gbogbo yín Ọlọ́run sì bi léèrè nípa tó fún Islam wa ó ń fi gbogbo eléyìí hàn wá kámẹ́bà lọ́jọ́kọ̀ tẹ́tẹ́rẹ́ lábẹ́ pé ẹ̀tọ́ ọkọ lórí aya ni wọ́n ti má dé sí wa nínú ẹ̀tọ́ rẹ ẹ̀tọ́ ọkọ rẹ lórí rẹ ni pé mójútó lè rẹ májèlé rẹ ó bàjẹ́ májèlé rẹ ó dàrú májẹgbọ́ yìí sọ má jẹ́ asorun wájú pọ̀ má ti pàkọ́ gbé borùn gbé fìlà amẹ̀bọ tọ́ka dalérú bàjẹ́ fọ́kọ tọ́kọ ò ní rí tòmá sẹ́bọ́bìnrin mi ti bá tiẹ̀ débẹ̀ wọ́n dalérú bàjẹ́ fọ́kọ ọkọ ò rí tòmá báyìí sójú sí wa ni wọ́n ṣe àbọ̀ ń dalérú sọ eléyìí jẹba adéṣì ti parí lálẹ́ yìí irú rẹ̀ ti síwájú sọ àfikún kan wá ń bẹ̀ adéṣì wa látọ̀rọ̀ bàbá àlì pàlùkù ibn ali radiyallahu anhu ọlọ́run nàbì sallallahu alayhi wa sallam sọ pé idha da'a ar-rajulu zawjatahu li-hajatihi falam ta'tihi tọkùnrin bá fi lè pe ìyàwó rẹ̀ torí bùkátà rẹ̀ kan tó ní tọ́fẹ́ gbọ́ lára rẹ̀ tóbìnrin yìí bá wá kọ̀ láti wá wa in kanat ala tanawur kódà kó ṣe pé díàrò ni lóbìnrin yìí wà tí ó bá wá aburú ta ni yọ ṣẹlẹ̀ sí yọ ṣẹlẹ̀ sí ọlọ́run ọba tó wà ní sánmà lókè gbogbo sánmà yọ máa bínú sí tó bá yẹ pé ọkọ bá bẹ́ẹ̀ sùn lẹ́ni tí ń bínú nítòsí sí àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ làánà rẹ̀ títí tí ó fi jí sáyé ìyẹn ni kíkọ́ làkó sí kéde àrò lọ́wà àwọn mi fẹ́ pẹ́lú ẹ̀yọ́ jọ́lá ni o ẹ̀yin yóò tẹ̀lé kó jọ́lá lọ́bọ̀kọ̀ ẹ̀ kí ló dé tẹ́wọ̀ àwọn ajó námárà pípèsè ẹpèmí náà ni ìrìn ti yẹgi má ẹwà nídìí tí mo wá dáhùn tó ọkọ yẹn ò lẹ́nu ọ̀rọ̀ ń bi ilé ọ̀kan náà ni ọ̀sà sí. tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé àwíjàre àwáwí kan ò fóbìnrin láti má dọkọ lóhùn nígbà tọkọ bá pè é lórí kébí mọ̀ dáná ni ẹbí wọn náà mọ̀ ń dáná fún olórí ibú ọwọ́ ara rẹ olórí ibú báwò. sọ̀tọ́ bá ti pè ọ́ ọgbọ́dọ̀ dáa náà ni. eléyìí jẹ́ bó ṣe jẹ́ ọlọ́wọ́n bẹ́ẹ̀ lé dáa kọba oníkálukú wa tó rẹ̀ sí dáadáa ilé títí ń tòrò ọlọmọ sọkò bànújẹ́ sí ilé tó kù díẹ̀ káàtó ọlọmọba wa tó kó tó dáadáa ọlọmọba kó ṣe dáadáa fún aláyé kó ṣe dáadáa fún al-qiyama subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. jọ lórí ọ̀rọ̀ àyè ìmáàmù pé kó má ga ju àwọn ìmáàmù eh, kó má ga ju ìmáàmù lọ ó wá wáyé pé mo bẹ́ nìkan sọ ó wá ní kí n mú ẹ̀rí wá nínú alukuran àti hadith gbígbà náà ni wọn ó tó gbà ẹlẹ́ẹ̀kejì ẹnìkan ṣẹ̀ mí so wá pinnu láti má sọ fún àwọn mo dáríjì lọ́kàn rẹ̀ mo sì gbà tó tán àmọ́ tí mo bá ṣe ni mo máa ń rántí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mí lẹ́kọ̀ọ̀kan kí ni ìdájọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni pé lórí àwọn amadíà yẹn torí dádì mi ń ti mo sì kọ́ fún wọn wọ́n wọn ò gbà so wọ́n á sáàní pé dandan inú gbà ọmọ agbọ́dọ̀ mọ agbọ́dọ̀ ṣe wọ́n á ní pé àǹfààní tó wà ń bẹ̀ ni pé torí náà iṣẹ́ ọwọ́ mò ń ṣe kò sí ẹni tó nínú ìjọ yẹn pé tó yẹ kí mo bá ń ṣe ni màá máa jẹ àǹfààní ibẹ̀ ṣé ó yẹ kí n máa lọ láníyàn pé mi ò ṣe ìjọ wọn torí pé mo fẹ́ gbaṣẹ́ lọ́dọ̀ wọn. alhamdulilayi wọ́n ní táwọn èèyàn kan bá wa sáàmù pé lánàá tí wọ́n ń tọ́ ó ti yọwọ́ kúrò nínú Islam bí àwọn Qadiyaniya Ahmadiyya ẹni onítàn wa jẹ́ pé ìbíjọ dàyàn pọ̀ pẹ̀lú ẹ̀ wọ́n á ha mẹ́yàn pé àfi kéèyàn ṣe ẹgbẹ́ wọn kéèyàn ṣèjọ tó ń ti pé ṣíṣe rẹ̀ yọ̀yàn kúrò ní Islam àti kéèyàn bá ṣe èèyàn ò rí pé wọn ojú àwọn torí inú àǹfààní tó wà ń bẹ̀ ní nínú jọun àwọn ti ṣera wọn lóṣooṣù ọwọ́ débi pé tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ kan ìgbà tí wọn ọba tó rẹ́ni tí ń ṣerú rẹ̀ nínú àwọn ọmọ àjọ wọn ni wọ́n tó fi lọ àwọn kèfèrí yàtọ̀ lọ́dọ̀ Ahmadiyya ní gbogbo mùsùlùmí yòókù náà kèfèrí ni wọ́n lójú wọn so séèyàn lè má bá wọn ṣe. Se amadiya títí dọ́kàn àmọ́ kéèyàn ọba abẹ́ pẹ̀lú wọn lójú ayé nítorí iṣẹ́ téèyàn fẹ́ gbà kọ̀tọ́kọ̀tọ̀ náà aburú gidi ni torí jẹ kí nǹkan jẹ kọ́ wa sọnù mọ́ alọ́ ọlọ́mọdé ẹ jẹ́ kí wọ́n fọ́ ọ́nra wọn ẹ̀yin ẹ̀sọ́rú sẹ́tẹ̀ǹsì ju ní tẹ̀ ń ẹ̀rí ju ẹ̀ lọ lọ́dọ̀ jamaa kẹlẹ́ ìjẹ́bù sí jẹ́ iṣẹ́ kínní iṣẹ́ tí ó tàn láyé ẹ̀ mọ̀ kọ́ mi iṣẹ́ máa gùn jẹ́ ní ti iṣẹ́ lọ. alqiyama kọ́ má bàjẹ́ kọ́ má dàrú iná ni gbogbo mùsùlùmí wọn ń sojú kòkòrò káyọ̀ dá kọ́ràn bàjẹ́ wọn fọ ọmọ wọn àmọ́ ẹ̀ ní yé pò wọn. olóyìn kò ní fẹ́ kí bàbá jẹ́ pé àbí kíyàwó wọn jẹ kíyàwó wọn kọjá pé náà àdánù ló wà ẹ gbìyànjú tí títí tí kò fi yà yín tó bá gbọ́ tó má gbà àwọn náà ṣoríire tó bá gbọ́ tó bá kọ̀ ọjọ́ tá a tún pàdé ń bọ̀. bàbá mo wí tó àbí òwì tó ẹ ó wí tó ọmọ mi àmọ́ tó bá kó fi sẹ́kẹ̀rẹ̀kẹ̀ sí mi lọ́rùn tó náà kò bá dẹ́ akọ máa fi sẹ́kẹ̀sẹ̀kẹ̀ sí mi lọ́rùn láì sí wọ́n àmọ́ gbogbo ìgbà tí èèyàn bá rí èèyàn tún máa rántí ló ṣe sí yàn kí ni èèyàn lè ṣe sí ẹ̀ sì foríjì nítorí kékeré ṣe lọ́kàn yín ló ti sẹ̀yìn wọ́n sẹ̀yìn ní pàápàá ni ẹ̀yin náà wọ́n foríjì ní pàápàá ẹ jẹ́ ọ pé mo ti foríjì ọ́ dọ́tẹ́ bá ti sọ pé mo ti foríjì ọ́ ìrúyẹ burúkú ni mú kọ́kàn torí ẹ ti mà dájú pé mo ti foríjì mo ti foríjì. ẹlẹ́kẹta wọ́n ní nígbà tí a ti gbọ́ pé èlé máàmù kò gbọ́dọ̀ ga ju tàwọn máàmù lọ. àwọn aṣàkíyèsí mọ́ṣáláṣí kan pẹ̀lú rẹ̀ wáyé àwọn apàkíyèsí. ẹni táwọn wá sọ fún wa ní òun ò lè gbàgbọ́ láéláé àfi tó bá mú àyà àbádìí ìfìtọ́tọ́ kà sí wa láti pé tó dájú ni pé ó ń tì ọ́ máa yà kò sì máa dé nítorí tó bá mà kó bá ti béèrè so kò sì má kí ó gan pẹ̀lú torí tó bá má kí òun lọ kọ́kọ́kọ́ mẹ́rin ipò lè ga wa ẹni tó sọ wípé kò tán òun tíṣẹ̀rí àmúwa gangan ní sọ wọ́n sọ fẹ́ni tó mú tíṣẹ̀rí àmúwa gangan wípé lọ mẹ́rin wa. So, ẹni tó fẹ́ gbé wa kó ndi sẹ̀rí àwọn ni mẹ́rin tó fẹ́ fi gbé wa kó ndi sẹ̀rí àwa tó àwa rí mú àlà wa àṣẹṣẹ mẹ́rin wa fún ọ láti mọ̀ pé sẹ̀rí àgangan ni pẹ̀ gbọ́dọ̀ sí àmọ́ wọ́n máa ń lò fún yín láwùjọ nítorí wọ́n mọ̀ pé ẹ̀ máa ń pẹ̀ sìn ó ń gbọ́ olódo ló náà yọkà yí máa yín lọ́ọ̀nì gbọ́n tó sọ pé ẹ̀rí wo lọ sọ pé ká máa ṣe wàlímà wàlímàtul Qur'an àbẹ́ ẹ̀kọ́ ẹ̀rí nù wàlímàtul sọ ẹ̀rí wo ló ní ká sí i ìwọ lọ ẹkọ mẹ́rin pé ká ṣe wa sòtọ́ bá ti yí ma lọ́wọ́ bá àwọn torí bó ti ẹkọ jẹ́ náà wọ́n ní kọ́ kọ́kọ́ mẹ́rin wa sòkò ní rí mú atádìẹ rẹ̀ tí ó fi hu eyín tó ń torí ẹ̀ka lukọ́ ọba sí mi ọjọ́ bó ti ṣe jẹ́ náà. wọ́n ní báwo máa ń ṣe sọ́lẹ́ẹ̀tì ká máa káwọ́ sáyà wa ká gbé tọ̀tún lórí tòsí láyà wa sọ̀ràn yẹn ni àbí sọ̀ràn yẹn ara òfin ẹ̀sìn wa ni ara òfin ẹ̀sìn wa ni mùsùlùmí sì fòfin ẹ̀sìn rẹ̀ sílẹ̀ sọ̀ràn yẹn ni àbí ìsọ̀ràn yẹn yẹn ìbéèrè ni tí máa túmọ̀ sí pé tí o bá ti jọ̀ràn yẹn ni ò ní ṣe torí ẹ̀nà bíi Abdullahi bin Umar radiyallahu anhuma salatul witr awajibatun hi salatul witr awajibatun hi salatul witr sọ̀ràn yẹn ni. sọláàtì wítìrì sọ́nà yẹn Ibn Umar wà dáhùn pé ara ara ń tọ́lọ̀ ànábì owó dànù ànábì ara lórí ara ara ẹ̀sìn wa ni èwo náà ẹ̀sìn wa là lè tẹ̀lé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń ẹlẹ́kejì wọ́n ní tá à bá ń ṣiṣẹ́ ọwọ́ ọ̀kan náà táwọn àjọ ń ṣiṣẹ́ kan náà wọ́n á ní mọ̀ máa láti wá ra ẹni tó ti ṣe kalẹ̀ kágédì lẹ̀kùn bíi wíńdò àmọ́ iye báyìí ni ká máa ń pè fún wa o a máa ń taari ọjà ẹni ten thousand ọ̀rẹ́ wa wá twelve thousand ní kò pé o tábà ti dé twelve thousand ní kò bá ń pé o èèyàn sì pé twelve thousand ó ń tì bá sì san twelve thousand lérò pé two thousand tó léyìn èèyàn yọ fún un ṣé ká yọ fún ni àbí ká má yọ fún ẹ ní yọ fún ọlọ́run bá yín ta ọjà yín dànù ẹ̀rì ta twelve thousand ah sọ́bẹ̀ mi ló kọ́ bá ń pè twelve thousand sọ́bẹ̀ lẹ́tọ̀ mi ò ti ta ọ̀rọ̀ rẹ mọ̀ ta so nítorí di eléyìí báyìí níjọba awù yín lẹ́ẹ́ lé fún torí kọ́ bá yín tajà ni aṣojú tó bá yẹn tajà ọ̀tá nǹkankan ọjà àtìyín lọ́ta ilé ìjẹ́bù ṣe jẹ́ wọ́n ní tí èèyàn bá fẹ́ gbaṣẹ́ láti mọ̀ pé iṣẹ́ yẹn tá a bá gbà ní hundred thousand kò lè ju sí hundred thousand lọ dípò káwọn wá dá hundred thousand lé tó láti mọ̀ pé ẹni tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ aṣẹ́ náà yóò kúkú náà wọ́n bá ní one eighty ni ọlọ́run sì ràn wá lọ́wọ́ ẹni tá a pè fún one eighty kan náà ọkàn ìyàwó ni cash tá a bá gbà ní one eighty iṣẹ́ tó yẹ kí tá a bá gbà ní hundred á jèrè ṣé tá a bá gbà one eighty níta ń bá na ṣé kìí ṣe fáwọn jàrá mu halal ẹ máa jẹ́ kẹ́ ẹ máa mú mi sí so halal ọlọ́run ràn yín lọ́wọ́ ni so irú lóyún kìí ṣe pé jàrá mu torí ẹ̀yin náà tẹ̀ ń ṣiṣẹ́ iṣẹ́ tó yẹ pé five thousand lọ fẹ́ gbà ọtọ́ lábẹ́ òfin ọlọ́run kó pé ten thousand nígbà tí ò burú kí wọ́n pe sẹ́tò lè ṣe five thousand tí ó sì pé ọ kó o pe fẹ́mi ten thousand ó lọ sí aburú fẹ́mi náà láti ná ní two thousand wọ́n rò pé yẹra kò burú nítorí pé ìwọ ní ìsìn wọ́n ní à ń rà à ń tà à ń bẹ ní sàǹsìn wọ́n má sórí alhẹ́ńkà wọ́n má sórí ọgbọ́n nínú ṣẹ̀ríà ọgbọ́n tiẹ̀ ló gbé ọ lọ sí ten thousand pé kò gbé bẹ́ẹ̀ àìgbọ́ tèmi iná ló gbé mi náà lọ sórí àkọ́gbá two thousand wọ́n àwọn ọ̀nà sọ pé ọ̀rọ̀ ti gbé àwo. nígbà tí mi ò sọ pé wọ́n lù mí pa gbowó àìwọ́ náà wọ́n sọ pé kémi ọ̀rọ̀ ti gbé tó a máa jọ ṣe dúnadúrà dúnadúrà dúnadúrà tí ó fi débi pé ọ̀dà ń sanwó èmi náà ní ọ̀dà ni ètò àbúrú lábẹ́ òfin ọlọ́run ó ní kí ẹni bá ṣe bẹ̀rẹ̀ agbada wa parí sórí pé ẹ bá mi ṣe ní five five ètò àbúrú ń ká ṣe ọgbà two five ah, Islam ọ̀fẹ́ ẹ̀rọ ká njọ́ ń ṣèdúnadúrà náà lọ́lọ́run fi ní ká débẹ̀ o gbàtí mo bá ní kọ́ ọ̀sẹ̀ wọn máa tún sọ pé nǹkan two five ah, ah má bà mí lọ́kàn jẹ́ ṣe ìsámọ̀ ọ̀fẹ́ rù wá báwọn ó sì pọ̀ lọ́wọ́ àwọn Yorùbá wa wọ́n máa ń tẹ́jú tẹ́ ní wàzó wàzó ni tí Yorùbá bá débẹ̀ tẹ́ bá ní sékọ̀ gba mẹ́ta múrí márùn-ún làbárí ah ewédú ti wọ́ mẹ́ta múrí márùn-ún ọ̀dà kò burú ẹsẹ̀ owó wa ni. ṣọ́ọ̀bù àwọn mẹ́ta lórí mẹ́ta ni yorùbá ah! lẹ́bù so yorùbá ọwọ́ àbá yorùbá ọba kékeré ni ah! ẹ̀yọ́ máa dà nǹkan ọ̀ ni so òun dà gẹ́gẹ́ bí èlùbọ́ tá a ń darú so àwọn ìgbà tí wọ́n ti nàbà ọ yẹ kí wọ́n náà torí jẹ́m náà jèrè díẹ̀ lára rẹ̀ ìwọ́n àtọ́ bá ti rí i pé ah bí mo ṣe rà á yìí pé mi o. gbọ́dọ̀ ti di pé ìní sanwó rárá tó wọn náà ó tètè sọ́ọ̀lẹ̀ ó ló tètè alibarika máa ń wọnú kárakáta bẹ̀ náà. tó ìbéèrè ti parí nù lónìí ní ìbéèrè ti parí nù lónìí naira yìí níbi tí yẹn ti bí ká pé nínú yunifásitì gbọ̀nsẹ̀ wá rí òun wò pé tọ̀tà láàbí tá là níbi òun bá lọ náwó ń tò sẹ́ńtò ń ṣe dáa àbí ọ̀dà kò sí wàhálà ń bẹ àmọ́ ọmọ kan jẹ ẹni tó lówó two hundred gbogbo gbàtọ́nà máa ní kó fojú hàn wàá sanwó rẹ̀ two hundred ń nu owó tó ṣe é pé inshàlá. láwùjọ wa lónìí kìí sowó tí ọba bọ́ sọnù lọ́wọ́ èyí tó pọ̀ jù nínú àwọn èèyàn wọ́n lè máa bọkàn jẹ́ lọ títí tó ńgbà tó mú tọ́ náà yìí ò tí sẹ́lọ̀ àmọ́ mọ̀lẹ́mì rẹ̀ pọ̀ jẹ́ ẹni tó lówó ńlówó ń gbogbo ìgbà tọ́lọ́mùbá ni kọ́ yọjú ẹlẹ́ẹ̀kejì wọ́n lẹ́nìkan bímọ mùsùlùmí sì lò èèyàn á lọ kí èèyàn lọ báyọ̀ ìwọ́n gbà téèyàn débẹ̀ èèyàn bá kó àná sọ́ra wà ń náà láwọn wá kí. ọmọ tí wàá gbé ọmọ sọwọ́ sáwọn àná sọ́ra tí wọ́n wá kí. sọ àwọn abẹ́rẹ́ sí ni kí ọmọ wọn ń sà á ọmọ olúwa kìnnì kan olúwa ó ti wọn gbọ́ ọmọ ọlọ́mọ olúwa ọmọ olúwa ara ti bẹ̀rẹ̀ sí ní wọn o.

gbàtọ́lọ̀ ẹlẹ́dàá bá sọ pé lam yalid wa lam yulad òun òbí máa kankan ẹnìkan kan sì bí ọ. tí ìbá ṣe kí ìyàbá wa gọ bàjẹ́ ntọ́lọ̀ ń sọ pé kìí ṣe tó ọ̀rọ̀ wa sọ pé tọ́lọ̀ ni agọ̀ ń ti pọ̀ jù agọ̀ yẹn pọ̀ jù mùsùlùmí wo ni ọmọ lam yalid wa lam yulad wọ́n lè ha bàbá bàbá tí ọmọ kí ó ọ lè kékulú ọlọ́ọ̀nù kúkẹ́ ó lè ní kúlú fún kólúfù wà láwù àbẹ́ gbogbo ọ̀rọ̀ náà mà lámìálé wà lámìálé wọ́n làwọn òbí máa nìkan òbí wọ́n làwọn nìkan tí wọ́n lè máa sọ wẹ̀rẹ̀ níwájú rẹ̀ tó ní palẹ̀nu má àbẹ́ mọ̀ pé pípé táwọn nìkan pẹ́ nìkan lọ́mọ ọlọ́run ọlọ́run ní sọ́mọ lè yá kó lálù gbogbo wọn torí ẹ̀ ilẹ̀ fẹ́ lè rí mọ́ wọn lẹ́sẹ̀ nítorí ẹ̀ ẹ̀ńdà àwọn rahman walada nítorí pé wọ́n sọ pé rahman allah òbí máa. ọmọ olúwa o ẹgbẹ́ ọmọ kó lọ náà náà tí ìgbà ti pẹ́ nǹkan náà ẹ̀mí ti kàn tí ẹni tí wọ́n mọ̀kọ́ mọ́kọ́ kúkọ̀ lọ gbé lóró láti kékeré kí ni Islam sọ oníṣẹ́ abẹ́ abí mi pèsè láti sí létí ẹ̀ wá gbé sẹ́ni tí wọ́n mọ̀kọ́ orin dàá sí létí orin màánú ẹni tó bá wá pàkíyèsí wọn aṣọ ló kọ fí àti bàbá rẹ̀ ọ̀ṣọ́ wọn fún lóríkì tí wọn fi kí ọmọ alágbólé wọn nítorí kọ́ba àti pé àkíyèsí wọn kí wọ́n sọ́ra fún tí ọ̀dà kí wọ́n máa ṣe ń tọ́da. ntọ́dájú nípa àwùjọ wa à ń bùkátà ti gbẹ́sìn yìí dáadáa wàláì. tẹ́wárí àwa mùsùlùmí gẹ́gẹ́gẹ́gẹ́ àwa tá à ń jẹ́ mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ wá jẹ́ pé olóògbé burúkú ni wọ́n ń pẹ̀ ẹ̀sìn wọn. ẹ̀sìn wọn ni wọ́n ṣe ọ̀rọ̀ bàbá rẹ̀ kàn bí mùsùlùmí ìyá rẹ̀ bí mùsùlùmí ẹ bàbá rẹ̀ lè má mú ni ẹ ṣẹlẹ̀ ń kàn máa bá tẹ̀wùsírì àbí tẹ̀wùsírì agbọ́dọ̀ ti kọ tẹ̀wùsírì. ọmọ ajínigbéhùn ẹgbẹ́ nǹkan mẹ́fà ọmọ bàbá rọ́wàs ọmọ bàbá ládàáni ọparí islam náà jù bá nà lọ. yóò máa kú gbogbo nǹkan ló ti mọ̀ ní islam orí dúdú wọn àmọ̀ fi sin lọ́wọ́ yóò máa fi orí ara rẹ̀ sọ pé eré lọ́tọ̀ eré lọ́tọ̀ tí wọ́n bá dáhùn dáhùn ni tí ò sí pé wọ́n ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn láwọn àwùjọ àwa Yorùbá yìí wàláhì Islam ó ti dìdàkudà gbóra dáradára tẹ́lẹ̀ tí wọ́n ṣe ń bomi wàláhì ó gbé wọn mọ́ṣáláṣí torí di eléyìí ẹ má sì torí pé wọ́n sọ yín lẹ́nu wọ́n sọ yín lẹ́sẹ̀ẹ́ kẹ́ mọ́ máa pàkíyèsí àwọn èèyàn torí tẹ̀ ìgbà pàkíyèsí àwọn sọ̀kalẹ̀ táburú bá sọ̀kalẹ̀ àwọn ẹni rí ọ̀bẹ lọ́wọ́ lọ́wọ́ ìgbọ́ ma ma rọ àmì nǹkan mọ̀nkárán lóore yẹ̀rọ hóbi yẹ̀dẹ̀ alábìnrin o ó ní gbogbo ẹnikẹ́ni tó bá rí aburú nínú yín tó rí ìwà tọ́lọ̀ ọ̀fẹ́ kọ́ fọwọ́ rẹ̀ yí padà fẹ́ ìlọmi ẹ̀sítọ́tẹ̀ tẹ́ẹ̀ bá lágbára láti fọwọ́ yí padà fẹ́ fi lè sáà ní ẹ̀fà hàn yí padà fa illam yastati' tẹ́ ẹ̀ bá lágbára láti fún ẹnu kọ́ tàbí kọ́lbẹ̀ ẹ̀fọ́kàn yín kọ́ wa dhalika ad'aful iman káfọ́kàn kọ̀bàjẹ́ nígbà tá a lẹ́nu àti lè fi fẹ́nu kọ́ anábì ní òun ní ìgbàgbọ́ tó lẹ̀ jù bàbá pàdánù gbogbo nǹkan kọ̀ yẹ ká pàdánù ìgbàgbọ́ lẹ̀ torí ẹlẹ́yìn jama ẹ ti ká gbìyànjú àwọn èèyàn wa ni àwọn òbí wa ni. àwọn ọmọ ẹ̀yà wa ni àwọn ẹ̀gbọ́n wa ni àwọn àbúrò wa ni àwọn ìyàwó wa ni àwọn ọkọ wa ni kò yẹ ká dẹjú sílẹ̀ ká sì máa wo àwọn èèyàn kó máa ṣe ní tí ó kó bá wọn láyé lọ́rùn ká má lè sọ fún wọn kékeré yọ̀ ọ̀dà. wọ́n bínú wọ́n bọ̀kàn jẹ́ bíbínú àti bíbọ̀kàn jẹ́ wọn kò gbọ́dọ̀ kọ́ dínà ká sòdodo fún wa. tí ọba ti lè kọ̀ láti sòdodo fáwọn èèyàn ẹ ti jàǹbá wọn. àwọn onímọ̀ o ẹbú ni ìtẹ̀ máa ń bá wọn sòdodo ọ̀tá gidigidi ni ọ́ tó máa rọ fún wọn pé tí wọ́n ń ṣe ọ̀dá o yóò wá yí wọn jẹ́ ọ̀gbìn dàlùkìyàmù yóò yí wọn tó bá ti dénú sáré wọn Allahu akbar níta ń bá wa sọ tá à ń pè ní rọ́ọ̀nì níta ń sọ fún wa kó ńlẹ̀sìn tá à ń fetí pàlàbà ní àwọn mọ̀lẹ́kà ìṣẹ́jú méjì pé ẹjọ́ lọ́ba tó ṣe ìṣẹ́jú méjì pé wọ́n fún bàbá rẹ̀ láǹfààní bẹ́ẹ̀. tí wọ́n fi so ọlọ́run sì láǹfààní tí ó jáde níbẹ̀ ìpè ebi ti sọ fún ọ kí ló máa má gbọ́ má gbà. so níbẹ̀ yẹn ẹnìkan láwa wí tí ó sọ fọlọ́ ní ọgbìn dàlùkìyà àmọ́ àwa tá a bá ti mọ òdodo ẹ mẹ́jẹ̀ á máa dákẹ́ torí pé tẹ̀ ń bá ń sọ nínú èèyàn mẹ́wàá ẹnìkan gbọ́ ẹ ti ń gbọ́ òdodo yìí ń wọ́n kọ́lọ̀ ń jẹ́ kí dáadáa ọmọ lékún sí láwùjọ wa aburú ọlọ́run ọba kó kókúta bá ọlọ́run kọ́ parẹ́ yányá tí ọba sì parẹ́ yányá kọ́lọ̀ wọn dínkù débi pàṣẹ pé kò tiẹ̀ sí má ọlọ́run ọba kó tún wa sí kó tún gbogbo àwùjọ wa náà sí subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.